ẹlòmíì á ṣe nǹkan ẹlòmíì á lo nǹkan ẹlòmíì á wọ nǹkan ẹlòmíì á wo nǹkan kí lẹ̀yin máa ń ṣe tó máa ń fún yín ní inspiration. Eh, mo lè sọ pé eh, inspiration mi kò máa ń wá naturally but most times situation ló máa ń fún mi ní inspiration hmm. àwọn nǹkan tó máa happenings àbí tó bá ṣẹlẹ̀ àti máa tọrọ bá ṣẹlẹ̀ mi ò ní jẹ́ kọ́rọ̀ kan ṣẹlẹ̀ lójú mi kó lọ bẹ́ẹ̀ hmm. màá wọnú ọ̀rọ̀ yẹn lọ màá tẹ̀kọ̀rọ̀ ẹ̀ tún nǹkan táwọn olóyìnbó ń pè ní thought process kò yé sìn màá máa wo níjọ́ kan mo níbi kan tí mo ti ń ṣe àwọn nǹkan díẹ̀díẹ̀ kan eh, kò yé sìn bíi pé kí ọkọ kò jẹ màá rówó díẹ̀díẹ̀ yàtọ̀ síṣẹ́ tí mo ṣe wọ́n wá ń gbé jẹnẹrétọ̀ hmm. láti bi inú ilé wọn fẹ́ gbé sí ibi tó yẹ kó gbé sí bọ́ọ̀mù ẹ̀ ṣe dé kó tó gbogbo jẹnẹrétọ̀ ni à jẹnẹrétọ̀ yìí màá gbé láti bí ìsinmi sìnkó jiná ó ní màá gbé láàrin ìṣẹ́jú méjì sí ó dẹ̀ sí gbé jẹnẹrétọ̀ yẹn wákàtí mẹ́ta kò gbé tán hmm. mo wá wo wàhálà tó ń ṣe bóyá fẹ́ gbé jẹnẹrétọ̀ yẹn ó fi igi sí ó fi igi yí ó fòkúta sòkúta yẹn fọ́ ó tún fi nǹkan kan tì í so máa rí pé bí wọ́n ṣe ń gbìyànjú ayé nìyẹn tá a máa wo oríire wájú lọ́kàn máa ìfowópamọ́ fẹ́ ṣe wọ́n á sọ oríire yẹn fún mi gbàgbé pé láàárín ká dijú ká lajú ó lè ṣe oríire yẹn wọ́n á sọ bẹ́ẹ̀ fún a máa ṣe wàhálà oríṣiríṣi ó lè ní ká fa ṣàdúrà fún un ó lè ní ká pásítọ̀ ṣàdúrà fún un àwọn ìgbìyànjú yẹn ó lè lọ ilé babaláwo àwọn ìgbìyànjú yẹn làwọn nǹkan tó ń gbé sí lábẹ́ tó fi ń yí yẹn ìgbìyànjú mi à bọ́ sí ìmí à fẹ́ẹ̀lì ńbẹ̀ bókútà yẹn ṣe fọ́ yẹn àwọn ìgbìyànjú kan ló fẹ́ nìyẹn àmọ́ kò sinmi ó tún gbé nǹkan sí títí tó fi padà yí kílẹ̀ débi tí ó yí dé bó ṣe wà ló di nísìn ní àwọn bá fẹ́ fi kọrin ọ̀rọ̀ gbèsè ayé nìyẹn ló di ń di láti lè fún àwọn èèyàn ní ìyànjú pé ibi tí ẹ bá fẹ́ dé bá sinmi àti máa ṣe wàhálà á débẹ̀. Hmm. torí pé ó padà rí jẹnẹrétọ̀ yẹn gbé. gbé débẹ̀. Hmm. Hmm. ọba orin ọlọ́run ò ní kúrú làákàyè yín o ẹ jẹ́ kí n tún yà síbòmíì nípa ìwé wọ́n ní ìgbàgbọ́ àwọn èèyàn ní pé ẹni bá ti ń kọ fújì wọn kì í kàwé wọ́n ní ah, àwọn drop out àwọn refraf ni wọ́n máa ń kọ fújì ni wọ́n ń gbọ́ fújì bọ́tà ó wá dàbí ẹni pé ti Saheed Òṣùpá ọba orin Akóredé máa ń dé tọ̀ ó fẹ́ ṣe bí ẹni yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn kan ṣì ń dá òtù pé irọ́ ni irọ́ ni irọ́ ni bàbá ìwé mélòó lẹ ah, mo kàwé náà bá díẹ̀ náà mo lọ sí primary school mo lọ sí st eh, mary's rcm eh, roman catholic mission school ní àbùkù lájẹgúnlẹ̀ tó ń bí mi sí. mo lọ sí amúọ̀dọ̀fẹ́ high school my two ní school village láti bẹ̀ mo lọ sí amẹ́ríkà mo ṣe networking operations díẹ̀ mo lè ṣe computer repairs díẹ̀ sọgbà tí mo wá dé mo lọ sí poli ìbàdàn kí n tó lọ gbà mo wá dé mo wá wò pé no no no kí ni eh, àbọ̀ ẹ̀kọ́ ó máa ń hmm. ṣìyàn lọ́rọ̀ ni àfi kéèyàn kẹ́kọ̀ọ́ ẹ lódindi hmm. torí pé nǹkan táwọn èèyàn bá rò pé o tó kó o tó bẹ́ẹ̀ wàá máa pèrè bẹ́ẹ̀ hmm. wọ́n mọ̀ fún ara rẹ pé o tó kan yẹn wàá máa pèrè bẹ́ẹ̀ tó bá tásìkò láti púpù kan yẹn ìwà nídìí púpù iṣẹ́ tí àbọ̀ ẹ̀kọ́ máa ń ṣe nìyẹn àgàgà àwọn tó bá wò pé olẹ́ẹ̀kọ́ yẹn tó dẹ̀ fún àbọ̀ ẹ̀kọ́ ló ní wọ́n á máa kọ́ decide láti lọ sí yunifásitì so five hundred level mo wà báyìí ui nìbàdàn mo ń ṣe political science. political science. ọdún ni màá ṣe tán. ẹni sùúrù ṣùgbọ́n àwọn kan sọ wípé wọ́n ní owó lẹ fi ń ṣe ẹ yìí lọ kíláàsì wọ́n ní wọ́n ń bùn yín máàkì ni ẹ bá ti fáwọn lecturers lówó. <laughs> bóyá nílé ìwé mi kì í ṣe ui nìbàdàn. Ah, bẹ́ẹ̀ bá sick tó rẹ̀ sáà mo ṣe ẹ̀sáàmù yẹn ti jóná nìyẹn. èèpà ẹ̀gbọ́n tí mo sọ fún yín tó bá sì tí ò ní gbàgbọ́ sàmì tó bá tètè kọ lẹ́tà tó bá tètè kọ lẹ́tà gbàgbà mi wọ̀n ni wọ́n máa ń bìlì pé wọ́n lè pa tó bá ti bẹ́ẹ̀ so hmm. o lè sọ pé o sì kì í o lè ṣe exam wọ́n wá rí ẹ bẹ́ẹ̀ kó wá ṣe exam láì irú èmi wọn tiẹ̀ máa ń tó èèyàn méjì ló máa ń sọ mi nìkan hmm. bẹ́ẹ̀ mo fẹ́ jí ìwé wò hmm. tẹ́lẹ̀ bá rí mi ní exam center lẹ́kọ̀ọ́ ẹ̀rí mi ní exam center àbàbọ̀ Hmm. Hmm. so kò sí má ló ṣe kan fúnra mi ni. kì í ṣe pé n fowó ra máàkì. no no no no àwọn kan àwọn exam mi ti bá miss ti bá fẹ́ lọ sí Jámánì mo fẹ́ travel yẹn wọ́n máa carry ẹ̀ over mi. Hmm. ẹ̀ẹ́dẹ̀ padà ṣe. wọ́n máa carry ẹ̀ over mi yẹn bí rẹ́sì ẹ̀ nìyẹn. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti wà ní five hundred level. bẹ́ẹ̀ni. political science led and study. bẹ́ẹ̀ni. ní the prestigious University of Ibadan náà bẹ́ẹ̀ ni. ẹ̀yin bàbá kí ni àjọṣepọ̀ tó wà láàrin Saheed Òṣùpá ọba orin àti olóògbé ẹ̀ Síkírù Àyìndé Barrister Fuji creator kí wọ́n tó jáde láyé. ẹ lè Dr. Síkírù Àyìndé Barrister bí àbúrò bàbá mi lọ ṣe jẹ́ wọ́n jọ dàgbà ní àwọn bàbá mi jù wọn lọ nígbà táwọn bàbá ti ní kọrin pẹ̀lú àwọn wàásù ànífowó ṣe ìgbà yẹn ó hmm. ṣàlàjì wàásù yìí ti ok kì í ṣe eh, kì í ṣe Adégoróyè kì í ṣe Máyégún. bẹ́ẹ̀ kì í ṣe bàbá. ok. so nígbà yẹn pẹ̀lú àwọn um, um, epo àkàrà àwọn gbọ́jú àwọn epo àkàrà lọ́nu nínú music àwọn sẹ́ẹ̀tì wọn làwọn Gani Kuti nkankan Gani Kuti yẹn ló kọ́kọ́ mú system àwúrẹ́dẹ wa torí normal wele level ni kò ní voice yẹn kọ́kọ́ jọ wọ́n tó ń wò pé voice wele lè lo nọ́pẹ̀tì ẹ̀ láwúrẹ́dẹ kó tó di pé epo àkàrà commercialize àwúrẹ́dẹ kó tó máa fi lọ sí pati so kó tó di pé àwọn dáàbì mi ò kọ́ ọmọ ìgbà táwọn pẹ́ẹ́sì wọn gbà so bọ́rọ̀ eh, le sikra ní barista bọ́rọ̀ ẹ̀ ṣe rí mi so mo relate mọ́ barista one way or the other. musically ńkọ́. musically he, he was my role model. okay. Uh, because music barista ló jẹ́ kí ló jẹ́ kí n ní interest ní music. okay okay okay. so mo ṣe wá bẹ̀ sí study mo study fújì music nígbà tí mo lọ sí school lọ mo study course ni mo farabalẹ̀ wọnú ẹ̀ dáadáa. torí mo rí i pé tẹ ẹ bá fẹ́. ká bá sọ̀rọ̀ pa fújì music mo mọ gan ni. mo rí i pé tẹ ẹ bá fẹ́ kọrin àgàgà tẹ ẹ bá fẹ́ ṣe àwo ẹ máa múra kankankankan bí ìgbà tí àwọn kìnní fẹ́ lé foundation lé ní gbígbé èèyàn fẹ́ lọ bí ìgbà tí wrestler fẹ́ lọ bí boxer fẹ́ lọ sórí ring ẹ ìfiṣẹ́ ṣeré rárá èèyàn gbọ́dọ̀ disturb ńgbà náà. mo ní bí ìwà tí bákàlẹ́ rí àfẹ́ tó sí obìnrin. èyí <laughs> lè máa ń bá wa bómìnrin sọ̀rọ̀ ẹ má jẹ́ à sọ̀rọ̀ jù. <laughs> ọba orin Saheed Òṣùpá. ó dàbọ̀. ẹ dákun ẹ jọ̀ọ́ àjọṣepọ̀ wo ló wà láàrin saheed òṣùpá ọba orin àti mayegun in general gbogbo ilẹ̀ yorùbá k1 the ultimate àti bàbá wa general collington àyìnlá àti gbogbo àwọn onífújì tó kù lápapọ̀. Ah, àmọ́ mi ni gbogbo àwọn tẹ́ ń dárúkọ yìí àjọṣepọ̀ wa ló fẹ́ wà láàrin àwa àti collington ju pé bàbá wọn lọ́jẹ́ lọ bàbá wọn lọ́jẹ́ àbá wọn lẹ́nu iṣẹ́ yìí ni confam. wọ́n tẹ̀ ń tọ́ wa sọ́nà ṣáàrí eh, àwọn fídíò bíi mélòó mẹ́ta kan tó ti ń bá mi sọ̀rọ̀ pé ṣáìdì má gbámọ́ ṣe jẹ́jẹ́ nǹkan kan hmm. ẹ̀yẹ bẹ̀rù ló ń tọ́jọ́ ẹ̀ Hmm. tabade sọ ti yẹmẹ alhaji wasa yin de. mayegun. alhaji wasa yin de mayegun ó jẹ́ èèyàn kẹtẹ́ fún fẹ́rẹ̀ gan kí ni mo fẹ́ràn ẹni náà ni pé ọlọ́run ṣe bẹbẹ ẹnu gbèsè ayé ẹni náà gan hmm. mo dẹ̀ máa appreciate iṣẹ́ ọlọ́run gan hmm. tẹ́bárí bí abẹ́ àwọn gbọ́dọ̀ àṣọ bíi mélòó kan wà láàrin wa nǹkan tán ṣe ni ìfẹ́ kan ṣe ni ẹ ṣe báyìí bàbá ẹ̀mọ̀gbẹ́ kò yí sèpamọ́ kékeré kó lọ síwájú àgbàlagbà ṣe nǹkan báyìí awo á ní kí ló ń ṣe é so àwọn gbà mí máa ń bí gbólóhùn àṣọ ẹ̀tọ́ ní sàn bọ̀tà àdéhùn èdè Hmm. kò kò èèyàn lè rìn kó rí mami kò sẹ́ni tó perfect hmm. ẹ ti bẹ́ẹ̀ nìkan ni mo sọ yẹn ìfẹ́ náà ni. ọlọ́run ti gbogbo. ẹ so bí ẹ ṣe rí ni ẹ máa rí inú iṣẹ́ kan báyìí kẹ́ni ẹni mọ̀ kókò ṣe pé mo ní kọ́nù kọ́ fún òun tí mò ń fa ìlàjọ ń fa àdàbò yanjú ẹ̀ ni hmm. mo sọ lórí stage ẹ̀ pé lórúkọ wàsí àyìnlé olúwa wa àmọ́ gbogbo onífojì gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ lórúkọ bàrúsátì bàbá wa ti ń bẹ lọ́run àmì. <laughs> lórúkọ bàrúsátì bàbá wa ti ń bẹ lọ́run àmín lórúkọ wàsíù àyìndé olúwa wa. olúwa wa àmín lórúkọ bàrúsà àti bàbá wa ti ń bẹ lọ́run. <laughs> Ah, ìjìnlẹ̀ rèé ìjìnlẹ̀ rèé ọba orin Saheed Òṣùpá àwọn orin yìí wo lẹ fẹ́ràn jù. Ah, ṣáwo orin ẹ torí pé tí n bá ti ṣe kan ó máa tún dájú tí mo ṣe tẹ́lẹ̀ lọ nù n tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ kọ orin kan nígbà kan ẹ pe àkọlé àwo ní ah, ṣé mo lè rántí báyìí. Eh, nínú orin un ẹ orin kan pé kíní kan kíní kan àwọn ọ̀bọ méjì kíní kan ọ̀kan abo ọ̀kan akọ kan wọ́n jó gbàǹtẹ́ gbàǹtẹ́ ṣùgbọ́n eléyìí ààbò àyà. jọ sí lọ́jọ́ ọjọ́ kan wọ́n jókòó olóko wọn pọ́n rí bàjẹ́ jẹ yóò lóko ti rí bàjẹ́ àwọn méjèèjì wọn máa gbàǹtẹ̀tẹ̀ hot shot ni ẹ. hot shot hot shot hot shot hot shot hot shot. òun ni ẹ pè mí lórúkọ mi ẹ pè mí lórúkọ mi mm. eh, eh, ẹ pè mí lórúkọ mi òṣùpá ẹ pè mí lórúkọ mi ẹ pè mí oyeyeyeye eh, ẹ pè mí lórúkọ mi master blaster tó kọ stainless music lẹ́jọ́ sí fàyè fi gùgì jò èèyàn ẹ̀pẹ̀ mi lóru master blaster tó kọ stainless music lẹ́jọ́ sí fàyè fi gùgì jò. ẹ ọba orin ọba orin ah tẹ ẹ bá ti ń kọrin.